وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى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 títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú nínú ìjókòtà pè ní fẹ́kọ̀ọ́ síyàb fẹ́kọ̀ọ́ àṣíyàb ẹgbóyí nípa fẹ́ gbáwẹ̀ isti'dadan istiqbal shahr ramadan tá a fi ń palẹ̀ mára wa kalẹ̀ láti lè pàdé oṣù رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وأعنا فيه على الصيام والقيام وأعنا فيه على الصيام والقيام وصالح الأعمال اللهم شاجك رمضاننا اللهم شاج بوالي فلن واكم ألو أويب اللهم شاجاري جا ينا فيلا بي اللهم شاجاري شي كاشا دوان بي اللهم شاجي نرفوها أم ibi ti a wa fẹ gbéyàwó òun ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà yẹn ó wá ń ṣe dédé àwọn ọ̀rọ̀ kan náà tó ń jára ìrìn lọ́wọ́ náà nílẹ̀ Yorùbá òun ni pé afẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ pé ní ìyàfẹ́ bí a ti wọ báàbù yìí ni aláfẹ́ bẹ̀rẹ̀ àkámù síyàm àwọn ìdájọ́ tó so mọ́ pé a fẹ́ gba àwẹ̀ nínú àwọn ìdájọ́ yẹn ìdájọ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbọ́wájú pé rọmọdọ́ọ̀nù ti ń bọ̀ ìkànnì ẹ̀lẹ́lẹ́ òun náà ìdájọ́ pé à ń retí rọmọdọ́ọ̀nù bóò láti bẹ̀rẹ̀ àdáwò náà sì tí ìkápò àmọ́ pẹ̀lú ògbó ọlọ́wọ́ bá kàpò ńlẹ̀ nílẹ̀ àdáwò náà ó ní àdáwò kí rọmọdánù máa bọ̀ káwọn kan sì kóra wọn jọ ń bì kan ládùúgbò kan láàyè kan wọn á ní kí lẹ́yìn sí aláwọn fẹ́ kéde ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwọ̀ wọ́n sì máa kéde rẹ̀ pé ìjọ báyìí dédé ọjọ́ báyìí òun lábẹ̀rẹ̀ àwẹ̀ dédé ọjọ́ báyìí òun láṣẹ parí àwẹ̀ dédé ọjọ́ báyìí ò láṣì sọdún àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ individually ẹni mọ́ mọ́sálásí kan òun kàn kiri ní mọ́sálásí tó ń wó bàbá ìlà bẹ̀rẹ̀ ó sì máa bá lọ bẹ́ẹ̀ ọlọ́run láwà kó ń bẹ́ ò eléyìí agbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ tí sí jàmáà agbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ àdẹ̀gbọ́dọ̀ mójútó torí pé ìwà tí ò dáa ni kò sírò àfáà tí ó bá ṣe àṣà tí ò dáa o kò sírò àwọn àlfáà tí ó bá wà involved ó burú débi pé wàláhì làbíb ìṣàyà gbangba sọ́lọ́run ni àti ìta ọlọ́run gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ tó bá lè ronú dáadáa ọ̀ ní ni pé ta ní jáfà kálukú mọ̀ ara rẹ̀ àìmọ̀wọ́ ara ẹni náà lè yóò fi mọ̀ wípé nígbà tí wá já àfáà náà lè sọ́n tó wà àìmọ̀wọ́ ara ẹni nì ní kálukú bá mọ̀ wọn ara rẹ̀ kálukú mọ̀ pé a gbọ́dọ̀ nígbésẹ̀ kan tá a mọ̀ gbé tí wàá mọ̀ kọjá àtàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí ànábí ó bóòlù wá tàwọn jọmọ́ rẹ̀ ṣe mọ́ ń gbáwẹ̀ bóòlù yìí ti ń gbà ti yí táà náà bí láwọn sàábé ní láwọn sàábé tọ́jọ́ ọmọ kéwù kí ní wí fáwọn ọmọ kéwù rẹ̀ gbà rọmọdọ́nù bá fẹ́ bẹ̀rẹ̀ kí ni onímọ̀ àwọn àlùfáà kan wá jókòó pé àwọn wá wò ó ó dàbí pé ìjọba ìlú yẹ ká bẹ̀rẹ̀ àwa ní kí ló dé aláwọn dúró lórí astronomy calculation àá ìmọ̀ yóò náà ṣẹ̀ṣẹ̀ dé aláìmọ̀kan ni ó dé ní òsìkú bí àìmọ̀ yìí náà ṣẹ̀ṣẹ̀ dé òṣẹ̀ṣẹ̀ dé òṣẹ̀ṣẹ̀ dé nǹkan advance sí lọ́dọọdún ni iṣẹ́ advance sí gbogbo ìgbà òjúbà náà lọ lásìkò anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní tó jù bá ń lọ gan ti bẹ́ngbà náà ànábì náà sì mọ̀ pé ṣeṣe yóò darí wa lọ ìjọlọ́wọ́ bá fẹ́ kó darí wa lọ ní ìjọlọ́wọ́ wá ní ká nẹ́bí ó darí wa lọ pẹ̀lú yẹ ká lọ jẹ̀mọ́ à a ti ń gbọ́ páwọn kan ti mọ́jọ́ kalẹ̀ wọ́n sì ti pè gbogbo rọmọdán ọdún yìí náà fi ọgbọ̀n lágbà ètí wọ́n pé ìbò rẹ̀ kalẹ̀ ìpè ìwú kí ni jẹ̀mọ́ à ọgbọ̀n lágbà ọba tó yẹ̀yẹ́ wọn lọ́dún tó lọ abẹ́ ó tún sì bá yẹ̀yẹ́ wọn lọ́dún eléyìí náà ọba tó tàbùkú wọn lọ́dún tó lọ ọlọ́ba wa tàbùkú wọn nílé ìrọ̀rùn lórí àwọn kéde ọgbọ̀n lágbà ni mẹ́rin náà padà gbàjọ mọ́ mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́ pé mọ́sọ̀ 29 kí mo pé mọ́kàndínlọ́gbọ̀n àgbà ọgbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n lágbà alhamdulillah ọba tó wá tàbùkú wọn báyìí ọlọ́run dákun tó bá wa ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí náà torí pé ń gbà mí ń bẹ ẹlẹ́kí ayálùkùránì fún èèyàn kò ní yé ẹlẹ̀ kí àdìtì fún yán kò ní jẹ́ kí ní jọmá kò ní yé àmì ẹjọ́ rábùkù tọ́lọ̀n bá humiliation yóò wá mọ̀ pé á ro humiliation yìí mọ̀ lágbára yóò wá láká ìrí wá ṣe kí ní jọmá ó lè wá ronú pé èyí ṣe tó orí wábùkù báyìí ìní ẹ̀ńtà bá ti kọ́ mọ́ ṣéun àtúfẹ́ bẹ́ẹ̀ lọ́dún yìí ọlọ́dàkùn bá wà sí dáadáa ẹ̀ sàmíjọmá kí na bí ń bẹ́lọ́ bá ilẹ̀ pé abáṣẹ́ṣẹ́ ayé alùkùrá ní àwọn àfáà àti pé alẹ́ta àdísà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáà àti kí ní jọmá ókè àtọ́gbà tọ́lọ́ ń wallahi ó milẹ̀ ìmúlẹ̀ ìjùmọ́ àjọmá ọ̀rọ̀ kan nù àwọn ẹni inna Allaha la yaza'u bis-sultan ma la yaza'u bil-Qur'an ìdarí gbogbo nǹkan àlùkùránì lè mọ́yànjú ẹ̀ lọ́dọ̀ ẹ̀lùmí àbáàbí ní pé ọlọ́run ọba máa fi ìjọba a máa fi dẹ́kun àwọn ìwà ọ̀daràn míì nígbà míì ìwà ọ̀daràn tó jẹ́ lè kí ayé àlùkùránì kó sì mọ́ dẹ́kun rẹ̀ nítorí pé àwọn yóò kàn gbọ́ náà nígbà tí ò bá tẹ̀lé àwọn bá sọ pé tóun bá ṣe ìjọba ó gbé òun ìtumọ̀ rẹ̀ ni ẹ pé ńgbà mí ń bẹ ẹlẹ́ kí ayé alùkùránì fún kó mọ́ sí kí ni kò mọ yìí mo la fi ń wí báyìí náà pé irú àbùkù jọ́sìn o ìgbàlùkù máa rántí rẹ o ìgbàlùkù máa rántí rẹ o gbogbo àwọn tó ń kóra wọn tó tó ń pera wọn ní rábítà mọ́dàkùn kan lọ bẹ̀rù ọlọ́wọ́n bá ìpè bàbá wa tẹ́ ń bẹ́ ń bẹ́ ẹ̀yìn àgbàlagbà tẹ́ ń bẹ́ ń bẹ́ ẹ̀dàkùn tó yọ ọlọ́run àti pẹ́lọ fọ́lọ́wọ̀n ọba ìran méjì wà láwọn bẹ́ẹ̀ o a ma àwọn mẹ́nura bíta ní àwọn ìdájọ́ ní tẹ́wọ́ lọ́rùn wọ́n jẹga yóò mẹ́ pé kò táwọn lọ́rùn táwọn bá wá dórí mímbà rí wọn àwọn sì kéde nǹkan mí adúpọ́lọ́dọ̀ ọlọ́run inú àwọn tó ń jòkó rábítà àdúpọ́lọ́dọ̀ ọlọ́run

òṣìṣẹ́ nìkan kan lè fi ń ṣe ẹ̀ẹ́gì ní kankankan ó lágbára tó fìràwó náà ó lágbára tó fìràwó ó lágbára tó jálúta ó lágbára tó jálúta ó gba wọn wọ́n yíká sí ilẹ̀ ìtẹ̀ wọn lọ́wọ́ à sẹ́wọ́dẹ̀ ó dẹ́gbẹ̀ nìkankan kò sí lè ní ẹnìkankan kó lù ní kọ́kọ́ tó ọkọ́ tó alójú náà lẹ́dí nílùú ta wà ẹnìkan lè ẹnìkan àbẹ́ẹ̀nìkan ó gba láìsẹ́ẹ̀sì jáwà fáà lọ́wọ́ ẹnìkan lè gba láìsẹ́ẹ̀sì lọ́wọ́ yìí ọkọ́ ló sọ ìdáfà ó ẹ̀gbọ́ kò lè gba láìsẹ̀sì ìdáfà lọ́wọ́ yìí kò lè gba láìsẹ̀sì jẹ́ ìgbẹ̀mù lọ́wọ́ yìí kò lè gba láìsẹ̀sì ìdáfà akọ́mọ́ kí lọ́wọ́ máa bẹ̀rù fún láwọn ọmọ ogun kan tó máa ń búyàn wọ́n kàn fún yín náà ni èébú ó gan lá ni egbù rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kí ní mọ́ sí jama'a wọ́n ti dọ́lá ní anábí wa ń la ọ̀rọ̀ kalẹ̀ gbọ́rọ̀gọ́dọ́ lẹ́gbà anábí là kalẹ̀ anábí tún wá ṣe nǹkan panyẹun panyẹun dárí inú gbé ṣayé anábí sallallahu alaihi wasallam kẹ́nìkan ó sì dé kó sì mẹ́ sọ nǹkan míì àwa là ń tẹ̀lé tá ló ń òun gẹ́gẹ́ bí ta ní ọlọ́run sáà إحصاء إحصاء عدة شعبان إحصاء عدة شعبان so a kàwùkà oṣù ṣàbán ní sí ramadana ìṣẹ́ ọkùnrin bẹ̀rẹ̀ sí ramadana ti ń bọ̀ ìtì ń bọ̀ a ti wọnú ṣàbán a bẹ̀rẹ̀ òkà ṣàbán ṣàbán ó di ẹni ṣàbán ó di méjì ṣàbán ó di àmọ́ kábẹ̀ àmọ́ kábẹ̀ sí ṣàbán ó fi pé 29 tó bá pé 29 kí láwàá ṣe ràwà fáwọn ìwọ̀ ìpé wọ̀yán bá rí alal ummatul islamiyya tó tọ́ fún wa táṣì rí ọ̀dúgbẹ́ bọ́lọ̀ nǹkan tó kẹ́rẹ̀ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala wájú wọ́lẹ́jù wájú wọ́lẹ́jù wájú wọ́lẹ́jù اللهم اغفر لنا شيخنا والديك اللهم ارحمنا وارحم شيخنا والديك قال من سمعاني رحمه الله الميت

a máa jẹ́ 29 days nígbà míì ìgbà bí ìsìrè ọgbọ̀n ọjọ́ ní mọ́ jẹ́ ńgbà míì àlúmọ̀ ìgbọ̀dọ̀ wá gbáwẹ̀ ìdàrọ̀ àtìlìyìnà níjọta bá ti rí ìlétẹ́ṣù rọ̀mọ̀bọ́nà ní alẹ́ ní 29 ṣàbán tí òòrùn bá ti wọ̀ ní 29 of ṣàbán bá bá ilé tí wá rí ìlétẹ́ṣù àti wọ́n ti bọ́ sọ̀rọ̀ rọ̀mọ̀dọ́ ní abẹ́rẹ̀ àwẹ̀ tí ìkẹ̀kan bá wá kọ díkárí oṣù pẹ́wẹ́rán nǹkan kan wá kọ díkárí oṣù tí ó bá yẹ pé láàrin káróṣù òjò wà lọ́rẹ̀ súnjọ́ náà kò wá járí kọ́dọ̀rọ̀ ti lọ́wú wà ákùnmọ̀lá tàrí dẹta ṣàbán tànàfí a wà kàùn ká ṣàbán kó pé mélòó òpin 30 days nítorí pé lẹ́wọ̀n ọba tó

Ànábì ni ẹ máa bá wẹ̀ nírú ẹyà ti hì tẹ́ bá ti róṣù mọ́rábítà ti rí ti wọn. Ànábì ni a máa gbà wẹ̀ kẹ́kẹ́ kágírí káróṣù. Rọ́bí tó wà wulẹ̀ já wọ́ oṣù mọ́ ẹ ti wá mú kalẹ̀ ẹ ti àtọ́là náà sùn. Ó ẹ gbọ́jọ̀ bá ìtumọ̀ ẹ̀

Tàgbọ́mọ́gbà lóòkó tó ṣòro, tàgbọ́mọ́gbà lóòkó. Àìwé òṣì, àìgbọ́mù ṣe. Tàgbọ́mọ́gbà lóòkó. Àìwé òṣì, àìgbọ́mù ṣe. Agbọ́mọ́gbà lókù tí ó jẹ́ ẹ̀ka, agbọ́mọ́gbà lókù tí ó jẹ́ ẹ̀ka àìwírò sí àìgbàgbò sí tí ó jẹ̀ka àgọmọ̀gbà lóòkó ṣùmú wà á fùtírú anábí lámọ́lẹ̀ pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ni ò darú anábí ò wá kàn sọ́bá ilé kan ó tún wá practicalize lásìkò rẹ̀ ìjọ tí sàbánu bá ti pé 29 anábí máa ń dá àwọn sàábẹ́jìta ni ni Abdullahi ibn Umar Abdullahi ọmọ ọmọ ọmọ Kàtọ́bì ní ṣe ń sọ pé tààrọ àdínásùlélà. Nígbà tí ṣàbánú pé 29, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ oṣù wọ́n wò, wọ́n máa ń wo sọ́mọ̀ ní, wọ́n máa wo tí wọ́n kóra wọn lọ sí pápá, wọ́n máa lọ wò, ó ní wọ àkùbárùtù nàbí yà sallallahu alaihi wasallam, àmì ìrọ̀ ètò, èmi wà lọ rẹ̀ èso máa nílì kéré ànábì oṣù táwọn ìlérí. Fàfáàmà, ànábì ti gbàwẹ̀ lọ́dún wọn, wọ àkùbárọ̀ náà sàbìsì yà, ó sì ní káwọn èèyàn gbàwẹ̀ ó sì ní káwọn èèyàn gbàwẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́ káwọn àgbàlagbà kó mọ́ péjọ ni níjọ́ náà ànábì ó ti péjọ pẹ̀lú àwọn sàábì rẹ̀ àá sáànábì tó pé ànábì àti Abubakar Siddiq radiyallahu ta'ala wọn lè má jòkó sí pàdé lálẹ́ lẹ́yìn ẹ̀ṣà tí wọ́n mọ̀ discourse alámẹ́jẹ́ àwọn mùsùlùmí kí ló dẹ́tà mọ̀ discourse ọ̀rọ̀ amóṣù má jẹ́ kí ariwo kéèrí bá fi tà mọ́jọ́ ó dẹ́rù bọ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀bẹ́ ọ̀gbọ́ àwọn èèyàn tán lè ṣàfiṣe náà bẹ́ẹ̀bẹ́ kìí ṣe àwọn ẹni tán lè ṣàfiṣe ní àwọn ẹbí ọlọ́ ní bẹ́ẹ̀bẹ́ kìí ṣe àwọn màláíkà nínú rápítà òun náà sì là ń tẹnumọ̀ aláwọ̀ àfáà nílẹ̀ Yorùbá bàbá sọ̀rọ̀ pa ìmámù ilẹ̀ Yorùbá ẹ̀yọ ìmámù Èkó lẹ̀ ọ̀dọ́ wọn ẹ mà sọ̀rọ̀ ìmámù nílẹ̀ Yorùbá ẹ̀yọ ìmámù Èkó mà ọgbọ́mọ̀ sọ́rọ̀ ti ṣẹlẹ̀ Yorùbá ẹlẹ̀ sí lúkà ọ̀nà balẹ̀ ìtapá ẹ ma sọ ìmáàmù lẹ Yorùbá ẹ sọ ìmáàmù ọ̀yọ́lẹ̀ ó wá ìmáàmù tá wí yìí àwọn òwí wo ẹ ma sọ ìmáàmù lẹ Yorùbá ẹ yọ ìmáàmù àkúrẹ́lẹ̀ yọ ìmáàmù àkúrẹ́lẹ̀ kárí ẹ̀mí ló rẹ̀ bọ́ agbára yóò ká ìmáàmù àkúrẹ́ mọ̀ sọ wà lọ bẹ́ yọ wọn pò nínú ìmáàmù lẹ Yorùbá gbogbo àwọn táwọn wí yìí ibi táwọn dúró lórí kí ni jama súnmú wà á bú ti rú káwọn táà sí wí inú tó àwọn iná wí náà bẹ́ẹ̀ káwọn táà sí ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ṣàdé lẹ́gbù alùsùnà kọ́lá wí lẹ́bù kí láwí ìbáyìí lẹ́bù àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá ìdí ìmáàmù ilẹ̀ Yorùbá gan tí gbogbo òwí kẹsẹ̀ náà ọ̀rọ̀ lẹ́rìí kó máa fi rọ́bítà kan dẹ́rùbà wọ́n jẹ́ mọ́tẹ̀ rùbà rẹ̀ àfà wọ́n jẹ́ kí mo wí wọ́n tẹ́rùbà rẹ̀ kẹ́kọ̀ọ́ lé tọ́ káwọ̀ yìí náà sì tó dé lẹ́nìkan ní bàbá kan lánàá ẹ bàbá òun náà wọ́n jọ máa mú dọ́kalẹ̀ ní bàbá kan lánàá náà bàbá wà lájẹ́ àgbà àwọn sì tó wọ́n sí ángọ́ sí wà sí gbogbo àwọn àbá ọ̀nà ẹ̀bẹ̀rù ọlọ́ sí tọ́lọ̀ ní àmọ́ sí rẹ̀ tí tọ́lọ̀ wí fún yí ní kékeré mọ́ mọ́tọ́ kalẹ̀ bàbá kàbẹ́ sí nínú ni àbá alájẹ́ àgbà lọ́mọ́sà bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n àbàbá ní bàbá ń tẹ́lẹ̀ púpọ̀ wọ́n tẹ́lẹ̀ púpọ̀ wọ́n já mọ́ rí nǹkan mọ́ nǹkan lé ọlọ́wọ́ sọ wọ́n lẹ́sọ lórí ọlọ́wọ́ sọ wọ́n lẹ́sọ lórí ọlọ́wọ́ sọ wọ́n lẹ́sọ lórí sami fún wa bá àwọn nígbà fáma nílò àwọn yíò ọ̀rọ̀ wọ́n dàgbà àti ẹ̀lágbàlagbà kankan òdodo ọ̀rọ̀ òyìnlẹ̀ olóòtọ́ o a sì sọ okó làbá àlágbàlà kankan náà àmọ́pá àti ẹ̀rágbà kan tọ́ka pé bàbá kan náà bẹ̀tẹ̀ sọ páàdì à kàfáànà fàkọrọ̀n wà ìzàn wà sàrọ̀fà pé tuntun kọ́ lágbélé òdodo ni súnmú wà á fìtìrú ọ̀rọ̀ anábìnú sallallahu alaihi wasallam gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀rọ́ṣù ní o kẹtó bẹ̀rẹ̀ àwẹ̀ mọ́ṣálà méjì sí ní ọ̀tọ̀ láróṣù à ń wà tán ní àwà yìí ọ̀tọ̀ tó wà ní kíta bá tó wá róṣù ọ̀wútán kápàmọ́ sábìlì fọ́wùtọ̀ láà agbọ́dọ̀ fọ̀rọ̀ tó lórí lẹ́nu ní nílẹ̀ Nàìjíríà tó ní wọ́ta wà lónìí arúgbẹ́lọ́dọ̀ wọ́n wa èyí olórí àwọn Haúsá olórí gbogbo àwa náà olórí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá inú ọlọ́pàá bá kọ́ ọmọ sí tó máa bẹ́ṣẹ̀ wọn ilẹ̀ lórí súnnà àti tawhid ọlọ́run tó wá sí oṣù bí iná sáàdì wọn nígbàtí kò wá sọ èyí tó ẹkó bí ronú ó bá sọ ní lọ́dọ̀ bòmí tó ẹkó bí ronú pé àwọn àdùn súnnà yìí ọmọ ní pírísìpù ló sọ pèsè ní súnfì ní sultan Sokoto àwọn àdùn súnnà ti mọ́ ń pariwo rẹ̀ tó bá ti di kọ́rọ̀ aláwẹ̀ dé ìgbàkàràbà ni ó tú tiẹ̀ ó ní pé ọlá àbòsí àti ọ̀tẹ̀ kẹ̀ẹ̀bẹ́ ṣe náà ní kílé sẹ́yìn gbá ti ìlànà ṣùgbùtọ́nù ni bá àbá gbá ti ìlànà rẹ̀ níbi ọ̀rọ̀ súfí àmọ́ olúwa wá ti fọ̀rọ̀ sí lẹ́nu níbi ọ̀rọ̀ afẹ́ mùsù abẹ́sọdún ọgbọ́ sọ́mùkún yóò mú wà fítúrukún yóò regardless tí ò bá jẹ́ kájẹ́ ẹ̀ṣọ́ káláfà yìí náà lólúwa fi jẹ sùlùtọ́ọ̀nà àmùsùn gbogbo nàìjíríà tó bá dìbí tó bá yẹ ká ìtẹ̀lé bá sàábé àmọ́ bí ó bá ní ayé tẹ̀lé kí láti jẹmọ́ tó bá sọ̀rọ̀ kúkúrù sí sọ nìkan láti gbọ́rọ̀ rẹ̀ mọ́ láti ọ̀fún ti pé tẹ́lẹ̀ òtún kèfèrí báyìí pẹ̀lú bí ti ń bá àmọ́ tábọ́ bí wí ni pé súnmú wọ ábùtì irú ọ̀rọ̀ àgbà bínú mọ́jẹ̀ dàrú mọ́ lọ́wọ́ kò dàrú kò sí challenge sí rẹ̀ ó bá àfáwọn rọ́bítọ̀ challenge kan rẹ̀ ẹmu wá níbi tó bá wà níbi àná bí àtàwọn sàábé ti jòkó náà mú ọjọ́ àwẹ̀ rí gbogbo ìyàmá rọ́bí tọ́ ọlọ́mà àtàlẹ́kùn ara fún yín ọlọ́mà àtàlẹ́kùn bá àtàpẹ́lẹ́ yín a máa tàlẹ́ ìdí báyìí ẹmu wá ń bí ẹ bá ti rí bí àná bí ti rí báyìí ti ń jòkó yìí tẹ́ jòkó tẹ́wàá jòkó báyìí tẹ́wàá ní pé ẹ kéde fáwọn èèyàn pé ọjọ́ báyìí ẹ̀yin bàbá wa ní rọ́bítọ̀ àwa náà bí báyìí pé ń jẹ́ ṣe yìí gbọ́lẹ̀ ti rí ọwọ́ tálẹ́ bá lọ́wọ́ nínú àṣẹ́bí àtàwọn sàábì rẹ̀ tàbí ní àtẹ̀lé ànábì àtàwọn sàábé ànábì ló ní àtẹ̀lé tọ́ ànábì tó wá ní àtẹ̀lé ẹ̀yin bàbá wa dẹ̀kùn à ń bí báyìí níbo lẹ́yìn ti rí bí táà nẹ́bì tó ti wá gbé àwọn sàábé jòkó táwọn bá káàdé jòkó báyìí tí ó mọ̀rú jòkó ní ẹgbẹ́ bí abdulhamani ọmọ aofi tí ó jòkó ń bí tí bilal tó jòkó ń bí níbo lẹ́gbẹ́ nẹ́bì àtàwọn bá káàdé àti umaru àti bila àti usmanu àti ali tí wọ́n wá jòkó pé ọjọ́ báyìí àsìkò báyìí kò láǹfààwẹ̀ àsìkò báyìí kò láǹsọ̀ ọdún mo lẹ́ ti rí bẹ́ẹ̀ bá ti wá yẹra pẹ́ padà mẹ́ òṣọ́nà mẹ́ ẹ̀má bínú ó lè jẹ́ pọ́ ọmọ bíbí inú yín ọmọ yín lẹ́yìn lẹ́yìn ní sọ ẹnìkan náà ló sọ fún yín o ẹ̀wẹ́ àwọn tí ó sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti sọ ẹ̀dá àwọn òṣọ́wà náà ti mọ́ sọ yìí fẹ́ẹ́ lè rí pé bí ti ń wá gbogbo náà bìkan ń tún wá náà ń wá tuntun bìkan yóò tún dàpọ̀ ń bìkan ẹ ṣáà kàn iye mẹ́sẹ̀jì ni tẹ́ ẹ̀ bá ti lè rí àkọọ́lẹ̀ rẹ̀ ẹ tẹ́rọ ọlọ́wọ́ ẹ̀rọjọ́ rẹ o bẹ́ẹ̀ bá ti rí àkọọ́lẹ̀ iṣẹ́ iṣẹ́ ńlẹ̀ Yorùbá ẹ̀rọjọ́ rẹ wájú ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó yí dáa nẹ́bí wí ó yanjú pẹlẹgẹdẹ súnmú wàá bùtì rú

oníṣẹ́ lò mọ́ rọ́bìtọ̀ nàìjíríà alọ́run tó jù rọ́bìtọ̀ tó láì mọ́ sí ìrìnàlẹ́kú fún ìyá ìsàmì jẹma nígbà mú gbọ́ sí kan náà alfa tí wọ́n sọ kíní kan gba pé ah rọ́bìtọ̀ tó jù aláwà sọ fáárá bíbù bá sọ pé káyì rọ́bìtọ̀ àwọn àfáwà alọ́run ní ṣe lẹ́gbẹ̀ẹ́ lógún ọlọ́run kò ní ṣe ní rọ́bìtọ̀ tó láhàm kọ́ ní gọ́fà lína yóò ṣe ní rọ́bìtọ̀ tó lùnàmá ẹ sàmì jẹma nígbà wọn alùnàmá urọ̀bàlì yóò tí wọ́n sì máa ń dúró lórí ilé kí lọ́wọ́ bá wí kílégírí kí là náà wí ṣúmú sínú anábì tí wá sọ fún wa pé ẹngúnmà aleikum àìwá bá mọ́ kùrukùru wa ń bẹ sánmọ̀ òdó ṣú nǹkan kan wá kọ ní kò jẹ́kẹ́ lè rí tí ń bẹ ní àwòwò sánmọ̀ mọ́ ẹ mọ́ wùlẹ̀ dára nílàmú ẹ mọ́tàn mọ́ àjíhùn pé wọ́n láìkì oṣù yẹn ti yọ àwọn àkẹrí ẹ àwọn ní aṣọ oníkàkúrò náà wá ní pé oṣù yẹn ti yọ but ẹ̀ẹ̀kan lè fi a wá lè ṣe ìṣẹ̀hánà pẹ̀lú tó lè jẹ́ kó ju wọ́n rí bóyá ìṣàbá fojú wa wo nǹkan báyìí ó ní ibi tí agbára ojú wa dé bọ̀tá bá gbé microscope sí agbára ojú wa ó tún lè jìnà àmọ́ ojú náà sáà náà fi wò nínú microscope kéde astronomy calculation pé bí kìíní ti ń lọ yìí èyí wà jábọ́ báyìí wọ́n wà bí oṣù jọ báyìí wọ́n bá ti wá bí yóò sì kékeré ojú ò lérí ẹ ànábì ti ní fàákùnlọ ẹ̀fàákùnlọ ìjọta ṣàbáàn tàlàtì ẹ̀ka òka ṣàbáàn pópó ẹ̀lò Bàbá mú rẹ̀ láti wá gbáwà yìí, Abdullahi Umar Umar náà gbáwà rẹ̀ láàrin Umar. Ẹmọ tún bọ́ o, Abdullahi Umar sọ pé Anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam sọ pé, ẹ̀yin bàbá rápítà ọlá nẹ́bí ní láti ṣúmú àti àtàràwọlé ìlà, ẹ gbọ́dọ̀ gba wẹ̀ àbíjẹ bá tó rọ́ṣù. Inú tó lágbára tún lọ́rọ̀ jẹ́ ó lè tún gbọ́dọ̀ túnú àfitẹ́bá tó túnú náà ni o fa ingúnmà àlẹ́kọ̀ tí ó bá wá di pé kùrùkùrù bò á ó ní fàkùdúrú náà ẹ̀yà mọ́ ẹ kádàrà rẹ̀ yẹn kẹ́ ṣètò rẹ̀ ẹ ṣùnkà rẹ̀ ẹ wòye rẹ̀ ìkánu wọn aláìmọ̀kan kan báyìí ó fi táwùkú ó bá ní ẹ fàkùdúrú láhùn òun náà ní astronomy كذاب كذاب كذاب العشر عن عدي بن حاتم عدي بن حاتم رضي الله عنه قال قال صلى الله عليه وسلم إذا جاء رمضان أنا من شو رمضان بس يمكن أنا صوتي سمعي ó ní ẹgbà rọmọdánà kó pé ọgbọ̀n ọjọ́ ìlà àǹtàrọ̀ wòlè ìlànà kọbùlà dàníkà àbí tẹ́ bá róṣù bí fọ́ ọ̀pọ̀gbọ̀n ọjọ́ tó pé orí kí náà náà di gbé ọ̀rọ̀ ilé jẹ̀máà oṣù ní sẹ́rí fàyíngún máa lékún fàyíngún bí àlẹ́ ìgbìmọ̀ bá lọ́wọ́ fàyíngún bí àlékún fàyíngún bí àlékún bẹ́ẹ̀ tí wọ́n bá nu gbogbo ẹ̀ ń padà sí wípé alẹ́ sàgbọ́dọ̀ rí kó pí ó ṣù bá ti wá pé pé ṣòro ẹtú gbọ́rọ̀ mí náà. ẹni bá tún ní yóò ìmọ̀ kó jẹ́ ọgbọ̀n fún ṣàbán àbí kó jẹ́ àkọ́kọ́ fún Ramadan ọjọ́ ọjọ́ ṣáp anábíwá ni afáwọn sọ fún wa ní tọ́pìkì lè ní pé ẹni báyìí lè gbà ní ọjọ́ bẹ́ẹ̀ ó tó ṣàdínábì sọ̀rọ̀ láàṣẹ ògbọ́rọ̀ sáàdínábì lẹ́nu èé ṣe ìṣìyàtọ̀ a ní kò tọ́ kí mùsùlùmí ó mọ́ gbàwẹ̀ a day before Ramadan two days before Ramadan kó wá ní òun kan gbà pé àyíbá àmọ́ bóyá ti wọnú Ramadan wọ́n gbàwé àyíbá àmọ́ ìlà ayò wà fi kọ̀ záà nìkan sí yàrá làwọ̀ àfi tọ́jọ́ yẹn bá ṣe déédéé pé ó ti mọ́ sábà gbàwé bí i Monday Monday tẹ́lẹ̀ ó wà lọ́ọ́ rí bọ́ sí Monday wà ìlà ńjọ́ tó bá ti kú Ramadan nǹkanjọ́ kanjọ́ méjì mọ́ gbàwé ni èé ṣe àbúrò àwọn àdúgbò bàbá rẹ̀ náà olùsọ̀lọ́wọ́ látàkàdàmù mánà látàkàdàmù ó ní ẹ má gbààwẹ̀ ẹ má ṣáájú Ramadan náà gbààwẹ̀ bóyá a day before àbí two days before illa rajulan yasumu sawman falyasum ẹni bá kẹsí láwẹ̀ tí mo ń gbà tẹ́lẹ̀ kó máa gbà bóyá àwẹ̀jọ Monday àwẹ̀jọ Thursday Monday wa lọ ń sí twenty nine àbí tọ́sí lọ́mbọ́ sí 29 ó gbàrú yọ. a mọ́wàá ìlà láti bí 28 29 àbí 29 30 mọ́ gbàrẹ̀ mọ́. ìrẹ́ ọmọ ìyá mi mọ́

ẹlẹ́kẹta ìjọ tẹ́lẹ̀ nìkan bá ti wá jẹ́ nìkan pé òun róṣù ẹmọ ìgbà rẹ̀ ẹnìkan sọ fún wa pé òun róṣù ẹmọ túnú lásìkò ọdún bá ti tó tó ìrí oṣù ó sì ìrìnlẹ̀ pẹ̀lú kárí ẹ mùsùlùmí méjì tí ó jẹ́rìí pé á àwọn rí mùsùlùmí méjì tí ó rí bẹ́ẹ̀ nìkan ò rí sọ̀lá torí ọ̀rọ̀ àmẹ́bí tánàwí sọ wípé أيوة وانشقوا أنا بنسوم لرؤيتي أما بعد بارسوا نجوا بتوليو وأبطروا لرؤيتي أما صوتوا تبارسوا نيو وانشقوا tẹbá tí wọ́n jẹ́ hajji yìí náà oṣù yìí náà ni ẹrí kíkà òká hajji èyí ṣe tàbí lẹ́bí ilé kẹ mẹ́ka mọ́ rí ibi tọ́fẹ́ ká dúó sí yẹn ibi tọ́fẹ́ ká dúó sí oníkáṣẹ́kí lè jọba ká mọ́ rí tí ó bá wá di pé nǹkan kan wá bò fún yín kùrukùru kan di lójú kò jẹ ẹni ó ní ẹwà ká kó pé ọgbọ̀n ẹka ṣàbáàni kó pé ọgbọ̀n ẹka ramadan kó gbé ọgbọ̀n tẹ́lẹ̀ rí méjì bá wá jẹ́rìí ẹ̀yà máa túnú ẹ̀sìn máa gbà rẹ̀ àwọn onímọ̀ mi bí sọ yí pé ẹlẹ́rìí gbọ́dọ̀ jẹ́ méjì torí pé àdìsẹ̀ ìgbé wa wọn ní ìsọpọ̀ tó bá jẹ́ ẹlẹ́rìí kan náà tó jẹ́ mùsùlùmí alẹ́bí bẹ̀rẹ̀ àwẹ̀ irú àdìsẹ̀ Abdullahi ibn Umar tó ní fàrọ̀ àìtù olùwà rúṣun tó fa akhbartu an-nabiyya sallallahu alaihi wasallam anni ra'aytuhu fa samahu fa amara an-nasa bi siyami àmì náà fáwọn ní pítọ̀ a lè gba ṣàhádá èèyàn kan fi bẹ̀rẹ̀ àmọ́ tá a bá sọ ọdún gbọ́dọ̀ ṣàádà èèyàn méjì ó dára sí láti méjì náà àmọ́ gbogbo ẹ padà síbi pé ṣé àná agbọ́dọ̀ rí kí ni àtúnṣù bẹ̀rẹ̀ bá ń rọ́bí tó ẹ̀dàkùn ẹmọ́sí nǹkan mí fún wa ẹ̀dàkùn torí ọlọ́run ẹmọ́sí kí ni jama'a ẹmọ́sí nǹkan mí fún wa ibi ọlọ́run ya dúó ṣe ya dúó mẹ́ ṣúmú wà ábùtìrú ọláìbọ̀lọ́run ya dúó ṣúmú wà láyé fún àkó ti pamọ́ Iṣẹ́ ẹnu pàtàkì bẹ́ gba ẹ̀rí ẹlẹ́rìí méjì fi wá àkàyà níbi ìṣẹ̀lẹ̀ kan láàyẹ̀ tó lò àlà àdáni kọ̀bú ní ṣàhádà tó wáyé. Kò túnmọ̀ sí pé àlè gba ẹ̀rí èyẹ̀ kan tó bá jẹ́rìí pé òun bẹ́ẹ̀. Nítorí ẹ̀, ó ní pé a lè gba ẹ̀rí èyẹ̀ kan tó bá lòun rí oṣù. Àdà àrúyà ó láwọn èèyàn ń wọ́ oṣù nígbà bá nẹ́bí anábì máa ń dà wọ́n ta ni àwọn èèyàn ń wọ́ oṣù olóòwò wá nẹ́bí pé a ní àìsù pé èmi èmi rọ́sù anábì wá gbàwẹ̀ wà á mẹ́rọ nẹ́ẹ̀ṣọ́ bìí ó sì pàṣẹ ní káwọn èèyàn náà máa gbàwẹ̀ ẹ dákun torí ọlọ́run ìkìlẹ̀ sí wà rèé ẹ rọ́sù bẹ́ẹ̀ bá ti rọ́sù ẹ̀ka òǹkà kó pé ọgbọ̀n anábì ò fún wa ní option ẹlẹ́kẹta ẹ má introduce option tá anábì ò mú wa níbi tó fẹ́ ká dúró sínú níbi ó fẹ́ ká dúró sínú wọ́n wá mọ́rú àwọn ẹjọ́ kan ọgbọ̀n gbà tẹ́ gba astronomy calculation níbi ọ̀wẹ́ ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ Ramadana kí ló rí tẹ́ wá ń gbà bí àsìkò oorun àwọn ọkọ̀ náà sọ yíká àsìkò oorun táwọn onímọ̀ fi gbà tó wá táwọn onímọ̀ kan gbà nítorí tí wọ́n gbà ní lálàyé rẹ ni níbi ọ̀rọ̀ àsìkò oorun fẹ́ wọlé ọlọ́run ò sọ fún wa pé ẹ rí i pé oorun yẹ kúrò látàrí ọ̀gbọ́n wọn àlákọ̀ ìdájọ́ àsìkò oorun mọ́ rí rí pé oorun ti yẹ kúrò ní àtàrí in tí wọ́n gbéyẹ̀ lé lórí ni pé wọ́n gbé e lórí ìmọ̀ káṣà àti mọ̀ pé oorun ti yẹ kúrò ní àtàrí gbogbo míì tó ní kálukú bá lè fi mọ̀ ní kó mọ̀ fi mọ̀ ọ̀gbọ́ tó bá láwọn tí wọ́n dúró di astronomy àlàyé wọn nu lórí ọ̀rọ̀ àsìkò oorun ìgbẹ́tọ̀ tán bá calculate báyìí calculate báyìí calculate báyìí but wọ́n wà gbá náà ní òǹkọ́ ní wọ́n tó gbára lé òǹkọ́ ni wọ́n tẹ́kí ìjọba kọ́ ni wọ́n gbára lé ẹ̀rẹ́ ká tó wá fojú wo náà ó tó wá wo náà pé òkè ẹja máa wo ló fi ń dọ̀rọ̀ fẹ́ ikú ló fi ń di à ń gbé ọ́bjẹ́ẹ̀tì kalẹ̀ ẹja máa wo pé báwo ni kí ní ẹ̀ ṣe ń mú báwo ló ṣe ń sún báwo ló ṣe ń sún láwọn onímọ̀ nígbà táwọn ní pé òkè èyí ti yá tán tán bá fi gbé àsìkò wá ẹ fi bí ìṣẹ́jú márùn-ún kún ẹ fi bí ìṣẹ́jú mẹ́wàá kún lẹ́ẹ̀mọ̀ ẹgbẹ́ náà ṣe kò fẹ́ nígbà àtàwọn mímọ̀ wà nípa àgbà kìíní àmọ́ ìyàtọ̀ ká lè kàn wà lè sébáṣáì ẹbì ìṣẹ́jú márùn kù albayanu wà rẹ̀ torí pé tí wọ́n alákọ̀ ìyẹn mọ́ wọ́n alákọ̀ rẹ̀ mọ́ àrú ìyà wọ́n ní àárí ṣùgbọ́n gbà tó dìbì tó lóṣù ramadana ẹ̀tí wọ́n kọ́nà ìmọ̀ tó wọ́n fẹ́ kárí ni wọ́n tó wá tí kí ní kan ò bá jẹ́ rí pọ̀ tó wá tó wálẹ̀ ní tí ó jẹ́ option ẹ̀mọ́ mú option ní o option ní kí ẹ lọ ka ṣàbánu kó pé so mú pé yàyẹn arúkìyàtò àkẹyẹkẹyà arúkìyàtò bí láàyè Islam ṣe ti bá rú ẹ̀ ìjọba Saudi ọlọ́mọdé àwọn padà lórí ayé sídẹ̀ ikú mi dáadáa wọn ló jẹ́ pé ẹ̀rọ ilé ìwé dé orí jẹ technology ti advance ọmọ ọjọ́ ìpè Saudi ni technology ìyàwó lẹ́yìn ní Nàìjíríà technology ìyàwó lẹ́yìn fi ń ṣe sẹ́rù pẹ́ǹsì ìtítà ó ní nánú technology nínú ọlọ́kan ẹ̀ níbi wọ́n ti bá ọ̀rọ̀ tí níbi ọ̀rọ̀ technology olólọ́kan ẹ̀ afọ́tò ti bẹ́ẹ̀ àwọn tó dáwọn astronomers tí wọ́n yanjú dáadáa láwọn tó ṣiṣẹ́ wọn àwọn yìí ti àwọn ẹ̀dà ti ní tí wọ́n pè ní ọjọ́ báyìí àmọ́ tó ti bẹ́ẹ̀ tásìkò bá tówó tó kó Microsoft dàbí ẹja wòówò náà ṣe ìta bá nu calculation wa tó jọmọ́ tí ó jẹ́ pìlẹ̀ níjọ́ sí rírí bá fi lè ti dáhùn táwọn eléyìí sọ̀dànù rírí ni wọ́n mú torí pò lànà bí kékeré jẹmá ó kẹrẹ kọmẹ́ndì fún wa ẹ̀yin bàbá ńlá bíta ọlọ́mọ bá ṣàánú yóò ó ṣàánú àwa náà ó sì bá dó tì yín ló dó tàwa náà àmọ́ ẹ̀dá sọ̀rọ̀ yìí ti dá kẹ́ ṣe mò rọ́jà rẹ̀ ìtì ń dẹjọ́ ọdọọdún ẹ̀yà agbálagbàlá yìí tẹ̀wà ń bẹ̀ ẹgbẹ́ ẹ̀kẹ́ ní kó jẹ gàbá lé yí lórí kò sí jẹ́ ìgẹ́gẹ́ obìnrin ṣe ẹ̀dá kò tó yọ lọ ẹbá wa ṣe mùrọ́jà àti ní ọdún ní mọ́ ń dẹjọ́ báyìí tẹ́sì tún wò náà tí abẹ́ ìjọba kanáwà ẹ̀sì mẹ́yà kiri lọ́tọ̀ ẹ má sọ wá di Yorùbá nìṣẹ̀ àbẹ́bẹ́ kíkẹ́ yìí tó ní Yorùbá nìṣẹ̀ ní pìtàwà Yorùbá nìṣẹ̀ ní tiwa lọ́tọ̀ wọ́n tún wá fi ń dì kí àìlèkan ní olórí sultan ilẹ̀ Yorùbá tá ti jẹ́ tani tani máa fi ìrànṣẹ́ tó wá fi jẹ́ ìjọba gún on what basis tí wá ní kí tó wá ti wá ti ilẹ̀ Yorùbá òun yóò sọ fún wa táàgbò ohun tó gbọdọ̀ sọ fún wa kò sí àtọ̀ láàrin àwọn àti ẹgbọ́gbọ̀ bọ́ síta ní lẹ́nu jẹmọ́ ṣùntọ́ ẹ̀yìn bàbá ilẹ̀ Yorùbá iná ẹ̀sì mẹ́jà fún abẹ́ ìjọba Nàìjíríà lájọ wà ẹni ìjọba ti yẹ̀ fóhùn lórí wa Nàìjíríà ẹ̀yìn náà gbọ́ lẹ́nu ẹ̀yìn bàbá ilẹ̀ mọ́ sí wá sí a àgbà tí ọ̀rẹ́ kan bá ti lóhùn ní gbọ́ àárọ̀ nígbà o àwàláyà nígbà àrígbà àwàláyà o ojúgbúra àwàláyà àrígbà mẹ́fẹ́ ó bẹ̀ wá àrígbà mẹ́fẹ́ dẹ́rùbà wá àrígbà mẹ́fẹ́ ọlọ́pàá gbé wa àríjẹ gírí jẹ wá àrígbà ìlógo gírí àgbàdì wọ́n ní twelve twenty twenty five lọ́sọ̀ yìí o no gree for anybody ni o we no go gree for you lórí eléyìí tàwọn lẹ́yìn àbíkẹ́ jáàjọ padà sí oní níbi ọlọ́run ní adúró sí ibo lọ́n sì ní a dúró sí àníṣúmú wà á fún ìrú iye ṣe àdókù máa ń kò dúkú jẹ́ kò mú ìbẹ̀ẹ́kún mẹ́jọ dání wọ́n ṣúkú láà fàìlùkún ma alékún ẹgbùn bí alékún ẹgbùn mi alékún fàájúmọ̀lù ìjọ tó ṣàbán sára kí ní ìkílẹ̀ ẹ̀ ó kílẹ̀ jẹmọ́ ó di di ṣàá ẹ̀sì yẹ pa ẹ̀fẹ́ àtọ́lá rẹ̀ Yorùbá àwọn onígbà ànígbà wá di àmà àrètí káwọn kan láwọn jòkó àwọn àwọn ọmọ kíre fún wa wà láyà nígbà a sì dúpẹ́ fọ́lọ́ ipé a rí bàbá kàmálì lójú ayé wọn táwọn náà dúndò pé irọ́ àwọn náà sékè jọba àárò nígbà ẹni bá sílẹ̀ máa náà lọ́ta agbóhùn ọlọ́ta agbó yíò lé tó bá wọn tí ló yẹ ilé ìta tó wáyé àbí kọ́ ju kọ́ padà síbi tọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ jù ọba èyí eh, eh, náà sọ pé ẹlẹ́gbẹ̀ẹ́ fọ́ọ̀mù yóò ju àmọ́ nọ́mbà 3 nàìjíríà nọ́mbà 3 lọ mọ̀ ẹlòmí mọ̀ nọ́mbà 2 o ẹ̀yìn àmọ́ nọ́mbà 2 nàìjíríà nọ́mbà 2 lọ mọ̀ ẹlòmí tó mọ̀ àwọn nọ́mbà 1 nàìjíríà nọ́mbà 1 nù trump náà tó ń bẹ tó náà tó ń kọ̀ tó nọ́mbà 1 nù àwọn tó ọ̀rọ̀ trump àwọn tó ti tà níjẹ́ trump wájú ọlọ́run ọlọ́run control everybody nígbà gbogbo mọ̀ wà rẹ̀ èjì tó bá rẹ̀ ká jọ dúró sí nàìjíríà jọ dúró sí kẹ́ni ẹjọ́ má dúmọ̀ rúmọ̀ rúmọ̀ أنكما بلا دولوني أقول بعد مني وكرمي وعيش وفضل أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ọ̀rọ̀ tí wá ìkéde wá sí ni pé a máa dúró de sultan a wọ oṣù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ó yé jọmọ́ tí wọ́n bá ti wá róṣù ó là bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá róṣù ó sì ti ká bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́ndì 17 tí wọ́n bá jù wá róṣù ó sì ká bẹ̀rẹ̀ lọ́ndì ọjọ́ tí ó bá wá jẹnu méjèèjì alhaj saad abubakar sultan sokoto sẹ́ríkí mùsùlùmí ní nàìjíríà wọ́n ní kiri fún wa sẹ́ríkí mùsùlùmí ọ̀gá àwọn mùsùlùmí ẹni bá fẹ́ kó fẹ́ ẹni bá kọ̀ kó jẹ́ kí jẹ́mà kó kọ̀ ìgbà tó bá tó sọ fún wa láti kí jẹ́mà ọba àtọmọ̀ ẹ̀kẹ́ sáà ẹ ọ̀tẹ̀ láti ọ̀nà ìyàwó ìṣọ̀tẹ̀ wọ́n ti mọ́ ọ̀rọ̀ àkànṣọ́ fún wọn ọba sì mọ́ ọ̀tẹ̀ ní láti ọ̀nà mà ọ̀nà mà àbájá tọ́lọ̀ ń yọ̀ fún wánú ọ̀nà ni nítòsí tọrọ ọ̀nà ni kí jọba láàánú òde lórí ìgbó ni wọ́n bẹ̀rẹ̀ awẹ́ ẹ̀ dáhùn mọ́ ìjọ láwẹ́ ìṣọ́ ọba ti kété ọ̀kẹ́ méjì ọmọ tí wọ́n bá ti lóṣù wọ́n bá pàdé tíṣù tọ́ أنا أقوى سبحانك اللهم وبحمدك إن شاء الله لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته في سؤال نبي سؤال طيب بارك الله فيك سؤال تفضل أم قيام الليل بسم الله الحمد لله سؤال جميل أو tí a bá parí tàràwé ìta pàdàbí lọ ní last ten days of Ramadan àwọn náfílà táwọn èèyàn mọ́ yíyàn lóòrùn tá ń pè ní kìyàmù lẹ́yìn àbá ìwà bèèrè kí àwọn gbọ́ pé àwọn àlfáà kan sọ pé kò sẹ́rì fún títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ kan sọ bẹ́ẹ̀ kìyàmù lẹ́yìn yẹn nínú tíra àwọn àlfáà mọ́ ń ní àtàkìb kí mo pè àtàkìbù yẹn ó wá láti bí àk ife ká ṣe kí ní kàtán káwá fi nǹkan ṣe nǹkan mí lẹ́yìn rẹ̀ pé a ti kí tàràwì káwá fi yẹn ṣe tàkìb káwá kì lóru pàtàkì jùlọ ta mọ́ sábà kí ní last ten days of Ramadan mọ́sálà nígbà tó lọ́dọ̀ ọ̀nà ìmọ̀ tàná zàá fi hì àrùn ẹ̀lù ẹ̀nà ọ̀nà ìmọ̀ kò lórí pé ìwò ni a ṣe arínú wọn tí wọ́n ní kò lẹ́rìí àìsí lẹ́rìí rẹ̀ yìí lọ́dọ̀ tàwọn ìfòjújọ bídá lọ́dọ̀ tàwọn ìfòjújọ bídá nítorí pé kò lẹ́rìí ìwó tún ni a tún ń gbéná fílà yóò wá lẹ́yìn tàràwé ẹ̀ àwọn oníyàn míì wá ní rárá ó lẹ́rìí kò sì fojú jọ bídá àníwé àríwò ló ní a wọ́n ní bá aráwọn àkọọ́lẹ̀ kan pàdánẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam pàdánẹ́bì ní pé yànà Aisha sọ pé ìdàdákan al-ashur ní pé káàrẹ̀ nàbí sallallahu alaihi wasallam ànẹ́bì táwọn èèyàn ìdàdákan al-ashur tó tó bá di pé last ten days of Ramadan ti wọlé ṣáàdámi ìzára ànẹ́bì máa ń ró ìṣókun irú rẹ̀ ànábì ó máa yẹ òru yẹn ìtumọ̀ yẹ òru yẹn ni pé yóò máa lo òru yẹn fi ṣe ìjọsìn à ń kírun à àwọn nǹkan báyìí láti máa fi yẹ òru lẹ́dọ̀ násù wo ni pé máa fi yẹ òru rèé èyí wọn náà rí kílẹ̀mù yìí wà áyà lẹ́yìnlá yẹn ìjọsìn náà sáà ní jọba ní ṣe kọ́ ara nígbẹ̀ ilẹ̀ ń délẹ̀ ẹwà nǹkan ṣe ẹṣìjọsìn wọ́n ní ìyẹn òun ni ẹ̀rí táwọn ń lò lórí pé kò sí láì fi náà táwọn èèyàn tún dìde tọ́wọ́rà kan tún mọ jíra wọn pé ó yá ẹja tún mọ yan nàfìlà ibi táwọn wá dúró sínú ó yẹ ṣe ọ̀rọ̀ àwọn onímọ̀ lórí mọ́sálà yẹn ẹnu ṣẹ́jú jẹ́mà ẹnu kù ṣóńjọ́ tó bá rẹ̀ ni tí ẹ̀yìn ṣe tó bá kọ̀ǹdẹ́mù ẹ̀ pé òun ò ṣe pé kìíní yìí ó dàbí pé bíbí àmì òjòlòtò àbíkó sáà wípé òun òpin bídá ọgbọ̀ òun ìsá sí mẹ́rin láti jù mẹ́rin ní kí ìjọba tí wọ́n náà bá sì rẹni tó ń wò pé ah, a pẹ̀lú tó ń gbọ́pà nẹ́bí wa àhàyá lẹ́yìnlá anábì máa ń yí ooru àbó òwò ti wá yí ooru yóò jẹ́kẹ́ mi ò máa ṣe má sọ pé òun náà ṣe bídà irú àwọn masáìlú máa láńpẹ́ ní masáìlú kí wọ́n fi sọ̀rọ̀ pẹ̀lú mọ́sálà bẹ́ẹ̀ so wallahu a'lam láwọn àlùfáà bí wọ́n ti pín ní ọ̀nà méjèèjì ni so yé báwọn àfà ńlọ fọ́dọ̀ sọ̀rọ̀ sókè tẹ́ẹ̀ barakallahu fi àfá ìwá ní ìjọ wá tọ́ kí yíò mọ mú ọjọ́ Laylatul Qadri mọ́sálásí díwá èyí o ọ̀rọ̀ pé ẹnu àwọn onímọ̀ kò lórí pé <laughs> bá a ti wọ́n ṣe lẹ́yìn báyìí ó yàtọ̀ Laylatul Qadri ẹnì kò mọ pàtó ọjọ́ tó jẹ́ albaran wa dẹ́ atẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà anábì bẹ́ ṣe Laylatul Qadri anábì mọ̀ kó rù kan bẹ tó lágbára báyìí tó lágbàríkà báyìí first ten days of Ramadan dèrègbé ànábì tí wọ́n ṣe ẹ̀tìkáf ní first ten days of Ramadan later ànábì di pé inú ọjọ́ ìwọ́ ló wà ó tún wá gbìyànjú second ten days of Ramadan ó ṣe ẹ̀tìkáf mẹ́ kò tún ṣe kí ni jọba kò tún mú ànábì wá ṣe ní last ten days of Ramadan ànábì wá rí ìgbówárí ó wá encourage wa ẹ̀yin náà mọ́ wá sí last ten days of Ramadan anábì tó wá sùn jọ́kàn ló bá lálà ló bá rí ọjọ́ tí òru lé látùlù kọ́ dídí jẹ nínú last ten days of Ramadan anábì wá fẹ́ wá sọ fáwà lè mọ̀ ó bá mú àlìkí bá anábì sọ̀rọ̀ anábì ah, fẹ́ràn àwọn mùsùlùmí ọ̀la ó sáfẹ́ káwà lè jẹ́nà yìí náà ó sáré múra kàbàkàbà wọ́n ní kó dàjọ́ náà yìí kò jọ pé ń wọ́ àlìkí bá yìí wọ́ ní lójú ọ̀nà tí ń wọ́ nílẹ̀ báyìí ìjà ń wọ́ ibi pé kò lè dé mọ́sálásí kò lè tí wá sọ fáwọn mùsùlùmí nígbà ànábì ó dé àwọn tàbí méjì kan ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì a máa ń tàwọn síra wọn òṣèkí nìkan wọ́n náà òṣèkí nìkan òṣèkí ọ̀gá ibi ọ́ ti ń tàwọn síra wọn báyìí ó yá ìwọ fẹ́lẹ̀ ilẹ̀ ìwọ náà mọ́ bínú mọ́ ìwọ náà mọ́jà mọ́ ìfẹ́ ti parí jà á ah! ìgbà ọ̀rọ̀ wa ń lọlẹ̀ tànábì ẹ ṣáà máa sí last ten days of Ramadan ẹ máa wá sí àwọn àwòtá ilé ìdújúpọ̀ owó pé ah má blame àwọn sàábí tó ń jà ma sọ́ọ̀mọ́dí ọlọ́run ni ò fẹ́ jẹ́ àmà ọ̀gbọ́ anábì ń bẹ lójú ogun lójú dà áyà ń sọ̀kalẹ̀ tó gbàgbé rẹ̀ ẹ̀hẹ́n ó ti wáyé káwọn méjì ta òtíra wọn tọ́kàn ṣe orí ẹ̀dá orí òtá tẹ́fẹ́ yóò tí wọ́n sí ọlọ́run kan mọ̀ fẹ́ kó jẹ́ kí ó gbàgbé náà ó dá ní ìwáyà ní ó tó wá ní ẹmọ ẹwà sí ọdí àwọn ọjọ́ tó bá rí báyìí ó tún ní àrẹ́bí tó lówó tún lára ìwáyà ní ti gbẹ̀yìn náà wá ó ní mo ti gbàgbé pọ̀tọ̀pọ̀tọ̀ ṣe sí mi lórí báyìí tọ̀ lọ́dún yẹn òjò wá rọ̀ òjò kí ìjọba òjò rọ̀ ó bọ́ sí last 10 days of Ramadan ìjọ olówá bọ́ sí ìgbọ̀wà inṣàlá àwa rí inú àwọn sọ̀hábà Ubay ibn Ka'ab Ubay ibn Ka'ab radiyallahu anhu wa kò bá ibi káàdì ní òru Laylatul Qadri oríkódà òun fọlọ́wọ́ ọba búra lórí ẹ̀ wípé òru Laylatul Qadri òru 27 ni kò bá ibi káàdì ó jẹ́ kí ni jọba kó bọ́lọ̀ búra lé lórí tàbí àndẹ́bìsì tó àwọn onímọ̀ wa ní bóyá sí káàbù mí ní pé ìtọ̀ bóyá látàrí àwọn ọ̀rọ̀ kan àtàwọn ẹ̀rí kan tí ó sì kọ́ lọ bá ní káàwò àmọ́ ń dọ́tà náàbì yìí sọ pé òun lálàá pé ẹrọ̀pọ̀ yìí àwọn sàábí náà wá ní àwọn wá rí bẹ́ẹ̀ tí ó tó òru yẹn ó wáyé bẹ́ẹ̀ tá ò tó rọ̀ tánàbí sì forí kẹlẹ̀ sínú pọ̀tọ̀pọ̀tọ̀ abọ́rù yẹn bọ́ọ̀lù twenty seven wọ́n ló bọ́ twenty four or there about. àlùbáàlù wa rẹ̀ twenty four twenty five tí twenty seven fún gbà ó túmọ̀ sí pé ẹ̀wọ́n jà dára wa láàmú ọ̀ ọjọ́ ńlá ní Laylatul Qadr òru ńlá ni wọ́n náà wò Laylatul Qadr khairun min tó bá fi 10 naira ṣe sàdákà lóru Laylatul Qadr òru yẹn ẹyọ kan ẹ̀ ó wá fi 10 naira ṣe sàdákà ládàá rẹ̀ oore rẹ̀ ó ju ẹni tó wá ń ṣe sàdákà lójoojúmọ́ fún 1000 months yẹn lọ tí ó sóòrùn Laylatul Qadr yẹn 1000 months yẹn sì lọ bí 83 years and 4 months so wọ́n náà kéèyàn máa ń ná tẹ́tẹ́ náírà ní àríkárí one thousand lọ́lọ́lù fún èyí tí years and four months tí yóò sófin látòlù kọjú nínú ẹ̀ pẹ̀lú òru ẹyọ kan ó tún wá bí òtún lọ́wọ́ náà ṣé irú òru bẹ́ẹ̀ ni wọ́n náà fẹ́ kó wá lọ́fẹ̀ẹ́ lófò ṣọlọ́wọ́ fẹ́ jẹ́ kó wá ní kìnnì tẹ̀mọ́ lọ́fẹ̀ẹ́ lófò lóbi ní mẹ́wàá gbẹ̀yìn ẹbí ṣe ìgbìyànjú wọn ni asabi ṣẹ̀rí ìwà ìṣọ́jú ìlú mọ́rí èyí tí wọ́n ń ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá tàbí pé question dábàá yìí béèrè òní bá mọ́jọ́ ti wọn ṣẹ̀bí ò bá yìí káàkiri nígbà ó jẹ́ kúra ọjọ́ òun ló àwọn nọ́mọ́lájì tí wọ́n amú 20 ẹlòmí 21 24 ọ̀n pàdà wípé at the end of the day envelope táwọn fẹ́ fi gbowó òní wọ́n máa ń pín lẹ́yìn ìlú ákú lẹ́yìn látò lè kọ́dírí lẹ́yìn látò lè kówó mí nìyí tán ṣe o lẹ́yìn látò kí ni wọ́n jẹ́ wọ́n kówó rẹ̀ mi o ẹ̀yin bá fẹ́ ṣọ ìtìká àbọ̀ fẹ́ wá òrùlé látò lè kọ́dírí mẹ́wàá gbẹ̀yìn yẹn káàmù fi ṣègbìyànjú ní tó dáàbì ní kọlọ àtìká ọlọ́pàá tó wá sí ọ̀rọ̀ fún ẹnu ọ̀tìká bùkọlọ yíṣe ìjáàbù rẹ ní sí mẹ́kà mọ́jọ́lájúmọ́ haram àbí alifọ́jú nàbáwí ní Madina àbí alifọ́jú àkúṣọ́ ọba adáwọn àbọ́ta bá fi wọ́n náà balẹ̀ ńbẹ̀ ìbẹ̀ wọn kò sí mọ́kànlá lè báyìí ní ọlọ́bẹ̀ báyìí ní ṣó alifọ́jú haram àti alifọ́jú nàbáwí tí wọ́n bá rí jọ náà lọ àwọn onímọ̀ mí náà gbà pé gbogbo mọ́ ìdájọ́ bá àwọn mí ọ̀fin ní láti jáde lọ rẹ̀ kí kọ wá wà ń bẹ̀rẹ̀ mọ̀ ṣàdúrà mọ̀ ẹ̀nà fílà kódà tó bá náà gba tààkì ìwò ògbà náà fílà míì lẹ́yìn tàràwì tẹta aṣọ lẹ́ẹ̀kan ẹ̀ mọ̀ ka Kùránì mọ̀ ṣàdúrà bọ́ ọ̀rẹ́ ni tó ṣàdúrà fún sáàmọ̀ ṣàdúrà fún mi ó tán ọ̀rẹ́ wáyé rí ó mọ̀ ẹ̀dá èmi wọ́n sáàmọ̀ ṣàdúrà rẹ̀ ẹ̀dá ìgbọ́dọ̀ rẹ̀ ọlọ́run gbàdúrà gbọ́ wa ọlọ́run ṣàlékún ara fún wa fi sọ àlàákà أصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله